ẹ wo òun ni ká jẹran pẹ́ lẹ́nu àmọ́ òǹfà ọ̀fun báyìí kò jẹ́ anirujú bọ́yọ̀ lórí ètò Miliki Express ti ọ̀sẹ̀ yìí mo lérò pé ẹ ti gbádùn gbogbo ohun tí a ti ṣe kí ni ta ti ṣe láti àárọ̀ ẹ gbogbo ohun tí a sọ fún wa ọ̀rọ̀ yanjú ta fi bẹ̀rẹ̀ àwọn tó lọ láàrin àwọn ìlú mọ̀ọ́ká wa pàápàá jùlọ campus gist ti Tóyìn Abdul mo dẹ̀ máa máa sọ fún wa tẹ̀mọ́ létí pé ká gbìyànjú ká jọ ká má wo àgọ́ àrògò ṣiṣẹ́ láṣẹ̀dùmarè àní kúkú òjijì àní kúkú àìtọ́jọ́ àádàgbà àádògbò àjẹwọ̀mọ́gbọ́n tó wá ń wọ́n lọ́kàn láti jẹ́ yẹn báyìí ọlọ́run ọba Elédùmarè ajẹ́kó jẹ́ ajẹ́kó ṣẹ bẹ́ẹ̀ fún wa. mo ní gbọ́dọ̀ gbogbo àwọn tí a jọ ṣe ètò Miliki Express máa ń sọ gbogbo àpé kò kí ń ṣe èmi nìkan báyìí ni mo dágbéra mi síbí tẹ̀ fi rí mi wò tí ò bá sí àwọn èèyàn lẹ́yìn ìtàgé láti jẹ́ kí ètò Miliki Express yìí kó ṣeé ṣe kí ni kó ṣeé wò fún ẹ̀yin aráalé mo ní pẹ́lú gbogbo wọn pátá wípé ẹ ṣeun ẹ kú ìfẹ́ ọlọ́run Olódùmarè báyìí á wà pẹ̀lú yín á dẹ̀ san wá ní ẹ̀san. ẹ má wàá gbàgbé ìpolówó ọjà báyìí òun ni àgùnmù ẹ má bàkà wá polówó ọjà yín lórí tẹlifíṣàn Orísun tẹsí pọ̀pẹ́ tẹlifíṣàn Orísun àìmọ̀ pé nọmba one ni wá nọmba one là jẹ́ ní eh, nọmba one káàkiri àgbàlá ẹ̀dẹ̀mọ̀ pé Orísun àwa làgbà àwa lọ̀gá àwa ni bàbá ẹ má bọ̀ kẹwàá polówó ọjà yín òun tajà ni ó ní ẹ̀bùn ni olóhun tí òun ṣe tó yẹ kó pé ah tí má tẹ̀ jẹ́ káwọn aráyé mọ̀ nípa ohun tí mò ń ṣe ah ah máa di ìlú mọ̀ká sí máa di superstar sí àbí ìwọ ò tiẹ̀ lè kúrò mi tó wọ́wọ́ pé àmì ah, ìlè wa àmọ́ ẹ̀kọ́ bá mi sọ̀rọ̀ nípa ohun tí mò ń tà yẹn gorú sí ẹ̀rọ wa lọ́rùn jù láti ṣe ẹ̀tẹ̀lé mi ah ẹjọ́ ká sọ̀rọ̀ yẹn ó rọ̀ mí lọ́rùn jù láti sọ ẹ má bọ̀ ẹ gbé ọjà yín wá ẹ má bọ̀ kẹ́ wá polówó ọjà yín lórí ètò Miliki Express ẹ lè pè mí sórí zero eight zero eight two seven one seven five seven eight zero eight zero eight two seven one seven five seven eight lórí Facebook mi Bimbo Badmus Madiva lórí Instagram mi ẹ tẹ̀lé mi at official Madiva orúkọ mi ò yí padà Bimbo Badmus Madiva ni mò ń jẹ́ káfíńre ayọ̀ ìdùnnú pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ ire o àmọ́ di pé a lọ ẹ ká fi orin méyàn kún ká fi ṣe ìlọ ó yá bọ́ọ̀lì yóò ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ yé orí yóò ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ make up on flick flick flick ó yá pàtí o oh, nine nine nine ire o. Oh,